kí ni a mọ nǹkan wọ̀nyí sí ó sì wí fún un pé àbúrò rẹ dé bàbá rẹ sì pa ẹgbọ̀rọ̀ màálù àbọ̀ pa nítorí tí ó rí i padà ní àlàáfíà àti ní ìlera ó sì bínú ó sì kọ̀ láti wọlé bàbá rẹ̀ sì jáde ó sì wá ṣìpẹ̀ fún un ó sì dáhùn ó wí fún bàbá rẹ̀ pé wò láti ọdún mélòó wọ̀nyí ni èmi ti ń sìn ọ́ èmi kò sì rú òfin rẹ rí ìwọ kò sì tíì fi ọmọ ewúrẹ́ kan fún mi láti fi bá àwọn ọ̀rẹ́ mi ṣe àríyá ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ yìí dé ẹni tí ó fi panṣágà run ọrùn rẹ ìwọ sì ti pa ẹgbọ̀rọ̀ màálù àbọ̀ pa fún un ó sì wí fún un pé ọmọ nígbà gbogbo ni ìwọ ń bẹ lọ́dọ̀ mi ohun gbogbo tí mo sì ní tìrẹ ni ó yẹ kí a ṣe àríyá kí a sì yọ̀ nítorí àbúrò rẹ yìí ti kú ó sì tún yè ó ti nù a sì rí i.